Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ ohùn mi. Adéọlá Omítúnsìn ti sí Junction ní orúkọ mi. Adéọlá Omítúnsìn lórúkọ mi, gbogbo èèyàn mọ̀ mí sí sí Junction. Lónìí, mo fẹ́ kí a gbé ọ̀rọ̀ kan yẹ̀wò bá a ṣe mọ̀ pé ọdún tuntun la wà, ọdún 2021. Mo fẹ́ kí a gbé ọ̀rọ̀ kan yẹ̀wò tí mo sì fẹ́ kí a máa fi ṣòdiwọ̀n ayé wa bá a ṣe ń lọ nínú ọdún 2021 kò sí ibi tí a kì í ti ń rí àwọn èèyàn tí wọ́n ń ṣe àṣeyọrí lẹ́gbẹ̀ẹ́ wa kò sínú iṣẹ́ kan tí èèyàn dáwọ́lé lórí tí kì í ní ìpèníjà títí àbí àsìkò láti láti yọ̀ àsìkò láti sinmi àsìkò láti ṣe àwọn nǹkan kan tó lè mú ìlọsíwájú bá iṣẹ́ yẹn ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ lónìí pé mo ṣe àfarawé lọ́dún 2021 mo ṣe àfarawé àṣeyọrí ti ẹni kó ojú ó tú ọ ó yóò ń wo orí ẹ̀rọ ká ayélujára òun rí àwọn èèyàn tó jẹ́ wípé bóyá ń gbà tẹ́jọ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn wọ́n ti lọ ṣáájú ju bí wọ́n ṣe wà báyìí lọ àmọ́ mo ṣe àfarawé látijọ́ tó ti wá ń ṣe àfarawé náà o mọ bó ṣe ṣe ṣe ṣe ṣe lọ́dún tó kọjá léṣì ní ọdún méjì sẹ́yìn ọdún mẹ́ta sẹ́yìn gbogbo ohun à ń rí lórí ẹ̀rọ káyélujára jẹ́ ká mọ̀ wípé nǹkan ò rí bá a ṣe rò ó <laughs> ní ọ̀pọ̀ ọ̀gbà nǹkan ò rí bá a ṣe rò ó ṣùgbọ́n lọ́dún 2021 yìí mọ̀ ṣe àfarawé bó o bá nílọ síwájú kékeré dunnú sí bó sì ní àwọn nǹkan tó dáwọ́ rẹ lé tí o tí o tí fi bẹ́ẹ̀ rí i pé àṣeyọrí ti ń jáde láti bẹ̀ tún dunnú sí i àwọn àṣeyọrí kéékèèké kéékèèké téèyàn ní ní máa téèyàn bá ń dunnú sí i òní ò mú kí nílá wá mọ sì káàárẹ̀ nínú ṣíṣe akitiyan lẹ́nu iṣẹ́ rẹ yẹn iṣẹ́ tó ń ṣe yẹn mọ káàárẹ̀ nípa ṣíṣe akitiyan nínú rẹ mọ tẹ̀síwájú nínú akitiyan nínú iṣẹ́ rẹ ṣùgbọ́n mo wá sọ fún ọ ní òní pé má ṣe àfarawé ní 2021 tá a wà yìí mọ̀ ṣe àfarawé o kàkà kó o wá ṣe àfarawé kó o mọ̀ wá gba aláago sáré kó o mọ̀ wo àwọn àwòrán lórí ẹ̀rọ káyélujára ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ tó pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ yìí ẹ̀ òun náà múra sí iṣẹ́ rẹ̀ mọ̀ wo àgọ́ aláago sáré nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn kì wọn kì í fi ìlà kọjá wọn àti òógùn wọn àti bí wọ́n ṣe ń làkàkà wọn kì í fi sí orí ẹ̀rọ káyélujára àwọn eléyìí tó dáa tí wọ́n ti ń rẹ́rìn kẹ tí wọ́n ti ń bóyá nínú ilé àbí àwọn àwòrán àwọn àti ọkọ wọn àtàwọn ọmọ wọn níbi tán ti ń rẹ́rìn tán ti ń fẹyín tán ti ń dunnú síra nìkan náà máa ń fi sórí ẹ̀rọ kan ayélujára social media ní báyìí mo fẹ́ kí o bẹ̀rẹ̀ sí ní mọ̀ celebrate ara rẹ celebrate your little wins celebrate celebrate it celebrate it ìwọ̀nba ìlọsíwájú tó o bá ní mọ dunnú síra rẹ mọ dunnú síra rẹ ní gbogbo ìgbà kó o sì mọ ṣe ohun tó tọ́ lẹ́nu iṣẹ́ rẹ àjọrò òun àbájìjọrò kíkún ní igun àjọsọ tí mo ní kí n sáré sọ fún wa lónìí inú tí bá tún di nígbà míì a pàdé ebi ti yín tòótọ́ àdìọ́lá omítúsìn tí gbogbo ayé mọ̀ sí c junction á fi rí àtayọ̀ pàdé nígbà míì. kò rí bá a ṣe rò ó ní ọ̀pọ̀ ọ̀gbà nǹkan ò rí bá a ṣe rò ó ṣùgbọ́n lọ́dún 2021 yìí wọ́n ṣe àfarawé bó o bá nílò síwájú kékeré dunnú sí ó sì ní àwọn nǹkan tó dáwọ́ rẹ lé tí o tí o tí fi bẹ́ẹ̀ rí i pé àṣeyọrí ti ń jáde láti bẹ̀ tún dunnú sí àwọn àṣeyọrí kéékèèké kéékèèké téèyàn ní ni máa tíyàn bá ń dùn sí i òní ò mú kí nílá wá mọ́ sì káàárẹ̀ nínú ṣíṣe akitiyan lẹ́nu iṣẹ́ rẹ yẹn iṣẹ́ tó ń ṣe yẹn mọ́ káàárẹ̀ nípa ṣíṣe akitiyan nínú rẹ̀ mọ́ tẹ̀síwájú nínú akitiyan nínú iṣẹ́ rẹ ṣùgbọ́n mo wá sọ fún ọ ní òní pé má ṣe àfarawé ní twenty twenty one tá a wà yìí ṣe àfarawé o kàkà kó wá ṣe àfarawé kó mọ̀ wá gba aláàgó sáré kó mọ̀ wo àwọn àwòrán lórí ẹ̀rọ káyélujára ọlọ́rẹ̀ sọ̀rọ̀ ẹ́ tó pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ yìí ẹ̀gbọ́n náà múra sí iṣẹ́ rẹ̀ mọ̀ wo àgọ́ sáré nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn kì í wọn kì í fi ìlà kọjá wọn àti òógùn wọn àti bí wọ́n ṣe ń là kàkà wọn kì í fi sí orí ẹ̀rọ káyélujára àwọn ilé tó dáa tí wọ́n ti ń rẹ́rìn kẹ́ tí wọ́n ti ń eh, bóyá nínú ilé àbí àwọn eh, àwòrán àwọn àti ọkọ wọn àtàwọn ọmọ wọn níbi tán ti rẹ́rìn tán ti ń fẹyín tán ti ń dunnú síra nìkan náà máa ń fi sórí ẹ̀rọ káyélujára social media ní báyìí mo fẹ́ kí o bẹ̀rẹ̀ sí ní mọ̀ celebrate ara rẹ celebrate your little wins celebrate celebrate it celebrate ìwọ̀nba ìlọsíwájú tó o bá ní ẹ mọ́ dunnú síra rẹ mọ́ dunnú síra rẹ ní gbogbo ìgbà o sì mọ́ ṣe ohun tó tọ́ lẹ́nu iṣẹ́ rẹ àjọrò òun àbájíjọrò igun ní igun àjọsọ tí mo ní kí n sáré sọ fún wa lónìí nù tí wàá tún di nígbà míì a tún máa pàdé ebi tí yín tòótọ́ Adéọlá gbogbo ajé mọ̀ sí sí junction á fi rí àtayọ̀ pàdé nígbà míì.